يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار الحمد لله الذي بيده تدبير الأمور ولا يستحق العبادة حقا سواه أصلي وأسلم على أفضل الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فو الله الله وبتي gbogbo àkóso ń bẹ bá fẹ́ bá mà bá mà ọlọ́run ní darí gbogbo nǹkan toró náà lọ dá gbogbo nǹkan ọba tó dá gbogbo nǹkan yìí nísìn darí ẹ̀ bá mà bá mà bá fẹ́ bá fẹ́ òun náà lọ́lẹ́tọ̀ sí ká máa sìn toró òun náà ni ọba tó dá wa nígbà tí ń dá wa ẹni tí ń sọ ọlọ́run a gbọ́dọ̀ ọba yìí ti wá sí àdéhùn gbogbo ẹni tó bá sẹ̀sìn wọ́n bọ̀ wá sí mi lálẹ́ jẹ́nà kọ́lọ́mọ́sà fi wá sínú wọn ọba tó wá sí wá ní mùsùlùmí òdodo ọba náà ládúpẹ́ fún ọ àpadà sí ibú àpadà sí ìtìgbà tí bá yàn tó yẹn fi dágbére fún Islam kọ́lọ́mọ́jọ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad kọ́bà gbogbo àwọn ará lé pátá tí wọ́n bá ṣiṣẹ́ dáwà kó sì bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ pátápátá tọ́jọ́ sí wàhálà lórí islam ẹ̀rọ miami nínú ẹ̀sìn wa èyí tó dájú nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jẹ́ òkú gbọ́ òun náà lọ́rọ̀ tó bá ní ṣe pẹ̀lú kùránì ẹ̀rí èyí tó dájú ní ọ̀nà tó yẹ máa ń tọ̀ òun náà lójú ọ̀nà sunna sunna sunna sáma béèrè ma béèrè kí bóòlù ànábì ṣe lu ayé kọ́ máa kọ́ sí ànábì torí onìkan náà lèyàn máa kọ́ sí téèyàn ní sàbámà ẹ̀rí gbogbo tó bá ti dálẹ̀ tí wọ́n pè lẹ́sìn tá díẹ̀ ní wọn lè kọ́ra ní táàrí àwọn náà àdí sí àbá bídíà ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa ń pè é ànábì ní gbogbo bídíà nù ni ìsọnù ni ẹ̀rí ẹni bá wá sọnù lẹ́yìn gbàtálẹ̀ kọ́ra àdàtà àdí sì ti wà ń lẹ̀ wọ́n ní yọ àbẹ̀lọ́ nínú àánú rẹ̀ kọlọmọ́jà bá wọn ṣe gbogbo àwọn tí wọ́n ń ṣe kọlọmọ́sà bá dá wọn padà sínú súnnà nábúwa Muhammad sallallahu alaihi wasallam ìní òun náà ni ọjọ́ keje nínú oṣù Rajab 1443 tó sì 2022 ayọ́mọ̀ ayá ìtí wọ́n ní káfí bá ní sọ̀rọ̀ ní ìlú ìlúwà lẹ́ni kájọlá local government Ọ̀yọ́ state ahamiyatul imani anwa'uhu wa fawa'iduhu báwo ni imani ṣe pàtàkì tó nínú ìsẹ̀mí wa lẹ́yìn náà àwọn nǹkan wo lèyàn ò ní sẹ́mí tààfin ma pèyàn ní imani bẹ́yìn bá wá ti wá ní àwọn nǹkan yìí kí láwọn èrè jẹ àǹfààní tẹ́yìn ó rí látara pé ó ní imani láyé ń bí àtijọ́ alìkìyàmà ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa àhàmíyàtòlè imani àníwá òhun wọ́fọwà ìdòhò báwo ni imani ṣe pàtàkì tó nínú sẹ̀mí àwa mùsùlùmí ọ̀rọ̀ àwa mùsùlùmí la fẹ́ sọ ní ìlú àlẹ́nìí ṣẹ̀dá àwọn tí wọ́n lọ chọ́ọ̀chì àtàwọn tí wọ́n ń ṣe ìbọ̀lìsà a ṣe pé àwọn kí wọ́n wá ní ìmánì ni torí ẹni tí ó bá ti jẹ́ mùsùlùmí kò lè ní ìmánì ní tó ní ìmánì sí ìgbàgbọ́ ni wọ́n pè ní ìmánì ní tó ní ìmánì sí náà ni ti ń pè àti ti ń sìn yẹn ọlọ́run ní jáwọ́ bá wọn débẹ̀ láyéláyé àtàwọn àtàrọmọdọ́mọ wa wátá jẹ́ mùsùlùmí ní ìlú ìlúwà àti kàràkàrà rẹ̀ torí wa ní aṣègbè ìdánilẹ́kọ̀ọ́ yìí wa káwá tún kún àwọn àfá wa lẹ́yìn tí wọ́n pèpè sí ní la ilaha illallah nílò yìí kálíbà ma bóò ní ìmánì sí pàtàkì tó ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa al-imanu huwa at-tasdiqu bil-qalb ìdí wọ́n pè ní ìmánì gbogbo àlà máa ń gbọ́ wọn ní ó ní ìmánì ah, kò ní ìmánì kí náà pè ní ìmánì gan al-iman òun náà ni ìdá àgbàgbọ́ nípa ọlọ́run ọba wa sínú ọkàn wa wal-qawlu bil-lisani àti àwọn ọ̀rọ̀ tá ń sọ tí ó tako imani tí ó tako gbàgbọ́ imani yọ wà ní ọkàn a mọ̀ wá rí nínú ọ̀rọ̀ tó bá ń sọ tó bá ti sọ kankan tá bá ti gbọ́ báyìí a ní imani àbò ní imani lápèjúwe ọlọ́run ọba ọfà dáhùn kankan ọ́

ìmánì ọmọ hàn bẹ̀ àbákákàrí ọkọ̀ọ̀kan mú bíléèdì kọmọ bí ságbẹ́rẹ́ sẹ́yìn ọrùn kọmọ bí ságbẹ́rẹ́ sẹ́yìn ẹsẹ̀ àwọn ní kí ló dé ó ní kí ní ti ń ṣe òun ni òní jẹ́ kí ayọ́ pa mí ìgbẹ́rẹ́ tó ń sìn ẹ̀ ló jẹ́ pé ò ní ló sì jẹ́ pé ọyọ́ wà nínú ọkàn wa lẹ́yìn náà ọ̀rọ̀ wa ò ní tako náà lẹ́yìn náà iṣẹ́ ọwọ́ Imani. ẹ̀yọ́ ma yá mi nínú ẹ̀sìn wa àdìgáyà tó lọ́kọ́ bá ẹjẹ́ àlọ́ lẹ́yìn mọ̀ yí pé ìdí pàtàkì tọ́lọ̀ fi dá sánmà láwọn òòrùn àti gbogbo tó kó sínú ẹ̀ fi ń sàǹfààní fún wa ìdí pàtàkì tọ́lọ̀ fi dá ilẹ̀ àti gbogbo tó fi sínú ẹ̀ fún wa fi ń sàǹfààní fún wa ìdí pàtàkì tọ́lọ̀ fi dá gbogbo wa náà sí ilẹ̀ àtàwọn nǹkan míì ti ń bẹ lérí ilẹ̀ òun náà ni لتحقيق العبادة لله وحده لا شريك له òun náà ni kálíbà wà máa sin ọlọ́run ọba lẹ́yọ kan ká nígbàgbọ́ sọ́lọ́run Allah nìkan ká má nígbàgbọ́ sí nǹkan mímọ́ nínú àwọn nǹkan tí ọlọ́run dá nítorí al-Khaliqu ọlọ́run ọba ọba adẹ́dà lẹ́yìn ọlọ́run al-Makhluqu lókù wal-Khaliqu ba'inu an khaliqihi ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó wà lọ́tọ̀ gbogbo tó kù tí ọlọ́run ọba Allah dá pátá wọ́n wà lọ́tọ̀ nù ìdáfẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ká lè gbọ́ ọlọ́run alánìkan gbọ́ gbogbo tó kù lẹ́yìn ọlọ́run ọba ká má gbàgbọ́ ipe ẹni tá gbọ́dọ̀ sin ni àbí ẹni tá gbọ́dọ̀ máa pè ní àbẹ́ni tá gbọ́dọ̀ máa bẹ̀ ní al'iman wọ́n ní gbogbo ìbádà pátá tafẹ́ fi súnmọ́ lọ́wọ́ ọba ìmánì nìpìlẹ̀ rẹ̀ ìmánì

Eh, àwọn tó gbàdé sí wa wọ́n láwọn jùkọ́ lọ́dà náàbì alákùnrin kan lọ́wọ́ sí kíní lọ́bá yọ sí wa inú orí ẹ̀ dúdú ọwọ́ sọ funfun táàmà tẹ́lọ̀ tọ́ràn agbára pọ̀ lọ́dọ̀ ọlọ́ ọwá jùkọ́ ti ànábì ọwá ń bèèrè nípa ẹ̀sìn òun ti mà wọ́n fẹ́ bèèrè kí àwọn sàábà lè sí kíní kún lè bá mà ọwá ń bèèrè nípa nǹkan mẹ́ta ó bèèrè nípa Islam ó bèèrè nípa iman ó bèrè nípa ihsan ìmọ̀sí dáadáa ìgbà wo lèèyàn dèèyàn dáadáa ó ní akhbirni anil islam ó rẹ̀ muhammad fún mi ní èrò kí ní islam gbogbo àwọn láti kàdíyèsí yẹn anábì sálàyé òpó islam márààrún fún jibril ó ní sọ̀dákítà olóòótọ́ lọ sọ bí bá ti di muslim ọwọ́ ni akhbirni iman ibi tá a lọ gan nìyẹn ó ní rẹ̀ muhammad mọ́ṣẹ́ sálàyé fún mi kí láńpẹ̀ ní imani sẹ́fún gbogbo náà ó yẹ ká máa wá ìtumọ̀ imani imani imani ẹ̀yìn ó ti wà náà àdísù yẹn anábì ni a ń tó mìíra billahi anábì ni àwọn ni tọba ti gbọ́lọ́wọ́ bá gbọ́ lóun nìkan lọ́ba a a máa wà ti wọ́n gba a fi sẹ́rán a rò súlì sí ọgbà àwọn òjíṣẹ́ tá fi ọgbà ó sì gbàjọ́ àdìkì àmà gbọ́ wàlùkọ́dárí khairi wa sharrihi ó sì gbà kádàrá rẹ̀ gbọ́ bá a ṣe tètò ayé rẹ̀ ìpé bọ́lọ̀n sí fẹ́ sẹ́ni bá a ṣe ni kò sẹ́ni ò lè yí padà ẹnìkan ò lè fi kún ẹnìkan sì lè yọ kò bẹ́ eléyìí ni wọ́n ń pè ní imani ẹ̀hẹ́ sọmọ pé wọ́n gba lọ ọwọ́ alọ́dọ̀ bàbá kan tọ́lọ́mọba aláàkọ́ kádàrá tiẹ̀ náà tó ní kọ́ mọ́ bá tiẹ̀ náà yìí òun ló wọn bọ̀ yí kádàrá òsì padà sí owó kò sí níta rẹ̀ yìí òun lọ́ fa ká máa wa padà gbogbo ndị tí wọ́n fi ń ṣáájò ní ọfẹ́ fi ájò yẹn yí kádàrá ẹ̀ padà ni wípé ìṣesí wáyọ̀ tẹ́hun lọ́rùn òun fẹ́ yí padà sí èyí tó tẹ́hun lọ́rùn ọyá máa wẹ̀ nǹkan báyìí máa jẹ nǹkan báyìí máa nǹkan báyìí òun tó wọn gbà kádàrá tó bá gbà ọyọ gbọ́gbà pé Allah subhanahu wa ta'ala òun lọ́ba tọ́kọ kádàrá tí ò bá dùn mọ́ ẹni tọ́kọ kádàrá ní ó pè ọba wọlọ́run ọba yóò yí padà fún ọba wọlọ́run yóò fi ilẹ̀ bẹ́ẹ̀ fún tọ́ba di pé lórí rẹ̀ wà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ni ipò ẹlẹ́ẹ̀kejì ipò ni ihsan sẹ́rí ihsan yẹn kọ́ lọ́mọ́sà ju adébẹ̀ tẹ́yìn bá ti yanjú iman ìta fẹ́ sàlàyé lẹ́yìn tẹ́yìn bá ti yanjú ẹ̀tàn tọ́lọ́run ti sàánú yàn lérí ẹ̀ èèyàn wà bú sí al-martabatu thalitha ní mọ̀rọ̀ tó fi ni wọ́n bọ́ sí ipò ẹlẹ́ẹ̀kẹta alẹ́sàn òun náà ni pé al-ikhlas nígbà tí Jibrilu béèrè ó ní kí ni wọ́n pè ní al-ihsan anábì ní anta abudallaha òun náà ni kọ́ ọmọ sin ọlọ́run gbogbo tó jẹ́ ìbádà pátá kọ́ ọmọ fi sin ọlọ́run ka annaka tara bí ìgbà tó ń rí ọlọ́run bàbá yìí ó báyìí ìfẹ́ wọn wò mí o Allahu Akbar gbogbo tó bá máa ṣe níjọsìn pátá ò ní sí torí àwọn ẹ̀dọ́ ọlọ́mọ torí Allah nìkan ló sì máa ṣe ìgbà náà lọ́mọ bùnyàn ní owó tabuwa ní kọ̀rọ̀ ó dé mọ́tàbọ̀lì ìsàn ìgbà náà ni wọ́n sọ fún ọ pé èyí ní sí ìbádà pẹ̀lú kárí ní má èyàn máa sí ìwájú ìláhì azza wa jalla ẹ̀yàn miami al-muslimuna nígbàtí jìbìrìlù wá sàlàyé mẹ́tẹ̀ẹ̀ta ìta anábì wá ní ìjẹ́ mẹ́ni tí ń lọ yẹn wọ́n láwọn ọ̀má anábì nífa ìnáwó jìbìrìlù anábì ní jìbìrìlù nìyẹn o atakum li nínú tí jìbìrìlù tọwọ́ akọ wọn ọ̀kan láfẹ́ gbéyàwó lẹ́nu náà ni alìmáàlì ajẹ́ pé alìmáàlì dínú ẹ̀sìn ni láàdínà lèmọ́lá ìmánàdá ajẹ́ tí ó bá ní ìmánì kọ̀lẹ́sìn tó dá nábi ní fàyínàwó jìbìrìlù àtàkùn lílo alìmakún dínàkùn o tí ọba wá ní ìmáni sẹ́lẹ̀sìn nìyẹn jama alìmùsùlùmí na kẹfìrú na fi bílá di yorùbá ilẹ̀ yorùbá yìí dáwà wà yìí ọ̀pọ̀ tí wọ́n mùsùlùmí wọ́n ma pé ẹ eh, mùsùlùmí làwọn ò sì ní ìmáni yọ́ ma ìgbàwẹ̀ ramadan kò ní ìmáni ah, bóòlù yẹn sì gbàwẹ̀ ẹwọ́n gbà ní àmọ́ ń ṣe kankan tí ń ba ìmáni rẹ̀ jẹ́ ọkà gbà pé Ramadan ní ma gbà o àmọ́ àwọn nǹkan tí ń ba yín máa nì jẹ́ èmi ò ní filẹ̀ o nígbà tó ti fi nǹkan tí ń ba yín máa nì jẹ́ yẹn tó ti fi sílẹ̀ yẹn o ní ìmánì náà ni a jẹ́ pé ọkàn pàpẹ mọ́ra irọ́ ni ẹ̀yọ́ màá yá mi èyí lè jẹ́ muslim kọ́mọ̀ jẹ́ mọ́mìn ọlọ́run ló sọ ọ́nù Qur'an ẹ máa jẹ́ mùsùlùmí àmọ́ kìí sọ olùgbàgbọ́ kullu mu'minin muslimun wa laysa kullu eh, mùsùlùmí mọ́mìnà ayà ló gbé wá bẹ́ẹ̀ ó ní gbogbo mọ̀mìnì iná ni mùsùlùmí torí mọ̀mìnì ni ipò ẹlẹ́ẹ̀kejì ó ti kọ́kọ́ yanjú alákọ̀ọ́kọ́ tán ipò islam lẹ́yìn náà kó sì wá bọ́ sí iman gbogbo mọ̀mìnì ni muslim àmákèsè gbogbo muslim ni mọ̀mìn bóòlù yóò ṣe wá mọ ipò tó ń wà nínú méjèèjì nítorí pé ọgbọ́dọ̀ má pàdé ọlọ́run pẹ̀lú imani tàwí torí náà ẹ̀sìn lọ́lọ́run torí ẹ̀ta ò wọn ni wà látẹ̀mọ̀ tó nà ìlà wa antum ọlọ́wọ́n bá ní ẹ gbọ́dọ̀ jáde ilé ayé àfẹ́kẹ́ jáde ní muslim muslim tó di mọ́mìnì ni o ẹ̀yọ́ ma yá mi nílẹ̀ ẹ̀sìn wa ọlọ́wọ́n bá aláṣọ náà lọ́kọ̀ọ́ nìkẹ́rì ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitanir rajim qalat al-a'rab àwọn lárúbáwá oko wọ́n sọ fún iman kúl ọlọ́wọ́n ti sọ fún wọn yí pé lámùtò mìínú ẹ̀ tí gbàgbọ́ wọ́n sì gbà sílá ọlọ́run ní ẹ̀ tí gbàgbọ́ walakin qulu aslamna sọ fún ọ pé ká máa sọ pé àgbà islam dé walamma yadkhulil imanu fi qulubihim ọlọ́run ní ìmánì ò ti wọnú ọkàn wọn wọ́n sì gbà sílá wa in tuti'u sọ fún wọn pé tẹ́ bá ti ń tẹ̀lé ọlọ́run tẹ́ sì ń tẹ̀lé àṣẹ ànábì ìtọ́wà ní Qur'an la yalitikum min a'malikum shay'a ọlọ́run ó gbà ṣe yín ọlọ́run bá là kò ní dín kankan kò ní ládàtọ̀ ẹkù fún yín inna Allaha ghafurur rahim ọba àlá lọ́ba aláforíjì ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ọba tí máa kẹ́yàn Suratul Hujurat ayẹlẹ́ kọkànlá lọ́lọ́run ti fi díẹ̀ múlẹ̀ pé àwọn mí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹnì kọ̀ọ̀kan wa bóòlù láti wá jẹ́ mùmínú kẹfìrún mi nà náà sí fi biladi Yorùbá la yafhamuna al-iman ọ̀pọ̀ àwọn èèyàn nílẹ̀ Yorùbá wọn gbàgbọ́ yé kí wọ́n pè wálẹ̀ tó ní padà látara tó tarabọ̀ àwọn olùgbàgbọ́ òdodo táwọn yẹsẹ bọ tí wọ́n máa lọ yọmọbọ yọmọlọ yọmọbọ àti ìmọ̀ ni yankusu bìlìmọ̀ àṣìyà ìmọ̀ ní dínkù tẹ̀yìn bá ti sẹ́ lọ ìmọ̀ sì ní ọmọ ń lọ sókè yẹrùfà tẹ̀yìn bá ti ń sin lọ owó ní Ramadan ìmọ̀ ni wà lókè ní àbọ̀wálẹ̀ ó lókè ìbádà lọ́sàn ìbádà lóru ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn Islam ọlọ́run ọba aláwọn sọ fún wa pé ìmọ̀ nìyí náà lẹ̀sìn o ṣe mọ̀ pé Jibril ní Eh, akhbirin anil iman abi anábì sọ pé fàyínà wú jìbìrì látàkùn lè yọ alimakun dínakun ọwọ́ akọyin lẹ́sìn ìtọ́kọ́kọ́ kan ẹ̀yàn ọmọ ìyá mi òun náà ní ìgbàgbọ́ ìgbàgbọ́ làkọ́kọ́ ẹ̀sìn ọlọ́run bá aláà ń sọ fún gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ pé kán lè gbàgbọ́ ọlọ́run tó wá sọ fún gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ ọlọ́run ní ẹ gbìyànjú máa wá bí mánì yóò sì máa lékún ẹ má jòkó tẹ́tẹ́rẹ́ pé a ah, mo ti kéwú àti mo sì wà yìí mo ti ń kírun mo ti ń gbàwẹ̀ ẹ tún sàlékún ìmánì yín ọlọ́wọ́n bá ní yá ayyuhal ladhina amanu ọlọ́wọ́n bá ní mo pè é olùgbàgbọ́ òdodo aminu Allahu akbar yá ayyuhal ladhina amanu ọlọ́wọ́n ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo pè yín ó tún wá ní aminu ẹ̀lẹ́ ìgbàgbọ́ kí ni sọ bẹ́ẹ̀ ẹ̀lẹ́ sàlékún ìgbàgbọ́ yín aminu billahi wa rasuli ẹ lè ṣe àlékún gbàgbọ́ yín pẹ̀lú ọlọ́run ẹ lè máa kàtà òhìdì dáadáa o ẹ lè mójútó kìtàbù iman ẹ mójútó àwọn tíra tẹ́ máa kàtí iman yóò fi máa ṣe kí ni yóò fi máa lékún alukọ́wánì náà làkọ́kọ́ rẹ̀ nígbà àwọn bàbá aṣẹ́kùn bombaz wọ́n ní tíra iman ní òdàlẹ́ máa kà bàbá ní tíra kọ́ àmì èyí tó tóbi jù mẹ́ alukọ́wánì kẹrì tó wọ́n ti kà wa rasulihi ẹ sì máa tẹ̀lé Muhammad ẹ máa ka hadisi tẹ́ ẹ bá ti ka hadisi ìmáni yóò máa ṣe kí ni yóò máa lékún èèyàn lè lékún ní ìmáni láì máa tẹ̀lé tọlọ́hun ìtẹ̀lé tọlọ́hun ní máa jẹ́ ìmáni ò lékún àlékún súnà ní máa jẹ́ ìmáni ò ṣe kí ni kó lékún anábìsẹ̀ yìí èmi ló ṣe anábìsẹ̀ yìí èmi ló ṣe ìmáni yóò máa lẹ́yìn náà ẹ lè nígbàgbọ́ sí tíra ta sọ kalẹ̀ fún ànábì yẹn kí ni tíra náà jama alukur'an kalamullah thirty six àwa ara ìlú wa ẹ dákun tó lọ́wọ́ wa ẹ má jẹ́ ọlọ́run ọba ọbọ̀ ọmọ wa lọ́wọ́ o ìmáàni nípa ọlọ́run ìmáàni nípa nábì kí ni ẹlẹ́ẹ̀kẹta bọ́lọ̀ ní kálẹ̀ ìgbàgbọ́ alukur'an ọlọ́ni aminu billahi wa rasuli wal kitab nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ayẹ mẹ́jẹ ọbọ̀ o òun náà wọ́n ń pè lẹ́sìn o Allah sunnatu rasulillah wal qur'an tọ́lọ̀mọ́ ti ní ẹkú mẹ́ ànábì ní ẹkú mẹ́ kọ̀ránì ní ẹkú mẹ́ ẹkú mẹ́ ipe ọlọ́nìkan tó wá lù báwọn bàbá àmọ́ ṣe ń sọ ipe kájí ọlọ́mú yẹ ẹ̀jẹ̀ àgbàkọ́ ọlọ́nìkan ti tó lẹ́yìn náà ẹ̀jẹ̀ àgbà pé súnà nẹ́bù Muhammad láàmà sí kíni wa rasulihi lẹ́yìn náà ẹ̀jẹ̀ àgbà alukurani nìkan òun nìkan láàmà fi ṣètò ayé wa tẹ̀sìn wa tí o bá ti sínú kuran nílùú olùwàmí ìgbàgbé ẹ̀ ẹ̀sìn ni kò sínú àdísì ẹ̀ ẹ̀dágbére fún bídíà ẹ̀yọ́ miami ẹ wà á rí ara ọlọ́run torí pé tẹ̀yìnbá ti gbà nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí gbọ́ ó di dandan kọ́lọ́wọ́n bá aláà kó fún yàn ní àwọn oore kan tọ́lọ̀wọ̀n ní fún ẹlòmíì tó wọ́n gbàgbọ́ ẹ̀yọ́ miami ibi tí imáni lágbára dé wọ́n awwalul ibadati wọ́n lọ́wọ́n ní àkọ́kọ́ ìjọsìn ẹ̀yọ́ miami bọ́ọ̀ bá kírun tó bá ti ní imáni kò ní ìdíkò kírun máa wò láti dínà ní kò ti fìrún lẹ̀ ọgbàwẹ̀ òní imani mọ́gbàwẹ̀ Ramadan ma o mọ́gbà ti súnà náà torí gbogbo òjọsẹ̀ pátá ní ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ní kọ́ máa tẹ̀lé ìjọsìn imani ni ọlọ́ni kullu ibadiya alladhina amanu yuqimu s-salah ọlọ́ọ̀bá ní bá mi sọ fáwọn tí wọ́n ti gbàgbọ́ lẹ́yìn náà kàmá kẹrùn kí lọ́ Eh, ó di dandan ká ìgbàwẹ̀ rọmọdá o ẹ̀yin olùgbàgbọ́ òdodo àwẹ́dọ̀ràn yẹn fún yín rọmọdá sí ń bọ̀ yí tọ́kọ̀sù káàbọ̀ yí àbí ó lé díẹ̀ kọlọmọ́sàjọ́ bẹ́ẹ̀ nìkan kan wa ọmọ yá mi ó lè gba sọ̀bà ní imán tọ́lọ́lọ́hùn pè ọ́ àwọn olólọ́hùn kọjá kọjá náà mú yẹ kọ̀ wọ́ọ̀kì gbà mí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ní walillahi ala an-nas hijjul bayt ọlọ́ọ̀ ní ẹlọ mọ́kà o ìtàláfẹ́ lọ mọ́kà fún Allah tó bá gbọ́ aláàgbọ́ ò lè lọ mọ́kà tó bá ní ìwọ́n lọ mọ́kà wọ́n náà mẹ́lẹ̀ sí hajj tó ń tàn wá tó sì gbà aláàgbọ́ Muhammad sallam ọdún mẹ́wàá ìlànà bí fi ń sàlàyé la ilaha ní mọ́kà

lẹ́yìn ọdún mẹ́wàá ni ọlọ́run ṣẹ̀wá ní ọ̀ṣẹ̀wá kàrún ọya wá sí sọ́mọ̀kọ́ wá gba irun ọ̀ṣẹ̀wá gbàrún wọ́n wá kírun fọ́dún mẹ́ta làwọn ọ̀tá wá lé wọn nítorí la ilaha illallah lọ sí Madina ọdún mẹ́wàá ni wọ́n fi yanjú alkọ́lù ipe ọkàn yìí kọ́ mọ́sìn kankan mí mbẹ̀ lẹ́yìn Allah tá a máa ń sìn tá a máa ń wára lọ́wọ́lọ́wọ́ tá a máa ń pè ọdún mẹ́wàá àwọn tí wọ́n kú ń gbà náà jàmáà tí ìrun ọ̀bá láyé nínú wọn wọ́n ń lọ́nà àlìjánà sòsẹ́ ni láì kírun láyé torí èyí tí wọ́n bá lọ́run yẹn ọlágbára dùnrún lọ lọ́kàn nínú àwọn ẹni rẹ̀ tí máa ń kọ wákà kan ó ní wákà mọ̀ náà sí máàlàm yusallu ó ní àìmẹ́yà àwọn èèyàn tí wọ́n kírun wọ́n lámú mú fi sáàbì lakinnahu sa'idu akhira wọ́n padà sórí rẹ̀ wa husibu fi salihin ọlọ́run korúkọ wọn sínú àwọn ẹni rẹ̀ tí a lè bá wọn mọ́ wọ́n sì fẹ́rí kanlẹ̀ rí kí ló wá sọ wọ́n dolórí rẹ̀ jama al bẹ́yẹn ọ̀bá wá ní iman kọ́ wá kí gbogbo òrùn ayé kọ́ gba gbogbo àwẹ̀ kọ́ lọ gbogbo mọ́kà gbogbo sẹ́ẹ̀dẹ́ ló ṣe pátá tó ti jáde láyé ilẹ̀ wọ̀ náà

sí ìlànà ẹ̀kọ́ ọmọ ọlọ́run dá ọdá jésù ọ̀n pariwo jésù ọlọ́run dá ọdá bàtálá ọ̀n pariwo bàtálá ọlọ́run tó dá ọlọ́dẹ yọ ó ti ṣiṣẹ́ ilé ayé ìtọ́wá yóò ti ṣìlẹ̀ ayé wa kọ́ mọ́ wàásàn torí bá ti jáde láyé pẹ̀lú tó ń bọ̀ ó lè jóná lọ èmi kí mo sọ ayà rẹ̀ mọ̀ kà fún yìí wà máa wá ó náà lọ́ọ̀ ní ilé wà fóònù náà àmọ́ náà nílé ọlọ́mọsíwá lọ́mọ náà o ọlọ́mọsíwá lọ́mọ náà o gbogbo àwọn ànábì ọlọ́run pátá gbogbo wọn àkọ́kọ́ ṣe wọn tọ́lọ̀ gbélé wọn lọ́wọ́ òun náà ní kẹ́ máa pariwo iman iman iman iman walaqad ba'athna fi kulli ummatin rasula àmì ibudullaha ọlọ́run gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tá gbé dìde fáwọn ọmọ èèyàn ní tá gbélé wọn lọ́wọ́ ní pé ẹ máa sọ fáwọn pé àní ibudullaha ẹ máa ṣe Allah wajtanibu tagut kẹ́ sí ìbìlísì àti tí ìbìlísì kó kalẹ̀ sílé ayé tó ní káwọn èèyàn máa ìbìlúsù gangan ni wọ́n sìn òun kà kó àwọn kan yẹ yàkáwọ̀ yẹ níwájú ni èwo ni wọ́n bọ́ nílẹ̀ tí bàbá àmọ́mọ́ ti pariwo pariwo tẹ́ gbọ́ èwo ni wọ́n bọ́ wọ́n ní òsán mẹ́lẹ̀ yìí egúngún mẹ́lẹ̀ yà rí ẹ̀yin tẹ́ ń ṣe egúngún ẹ̀yin ṣe mùsùlùmí ẹ̀ṣẹ̀ gbàsílám ẹ̀yin tẹ́ ń wá mọ́sálásí tẹ́ ń ṣe egúngún mọ̀náfìgílẹ̀ kẹfẹ̀rílẹ̀ yìí náà nítorí gbogbo ẹni tí ó bá nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe tí sì ń wá kírun mọ̀náfíkì là ń pè òun tún burú ju kèfèrí tó jòkó tí ò wá mọ́ṣáláṣí lọ ọlọ́run fún ìnàlè mọ̀náfíkì náà fi dárìkì asfali minan nar ọlọ́run bá ní ṣe ráwọn tí wọ́n yọjú mọ́ṣáláṣí tí wọ́n yọjú ní èdè àjọ lọ mọ́kà wọ́n sì gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe wọ́n ní òṣà tí wọ́n bọ ọlọ́run bá ní àwọn láti tẹ́lẹ̀ náà ìsàlẹ̀ sì gbóná jòkè lọ àtisàlẹ̀ wá gbóná jòkè lọ kò sí ìyàtọ̀ láàrin akóṣàlẹ̀ àtàkóṣókè ọlọ́run ní fi dárìkì asfali nínú náà wọ́n sì mọ̀náfíkì mọ́ o ọ̀dọ̀ kan bọ́ sọ láti jọ ìdèmínà tó wá bọ́ sọ wọ́n mọ̀ sí gbẹ́rẹ́ mákò tó máa káyà sí wọ́n mọ̀ sọ̀gùn tajà mákò tó máa kaláwùlà wọ́n máa ka fátíà oyé kò tó mọ̀ rí nkámọ́lẹ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ wọn gbogbo àwọn yẹn gbogbo àwọn kan yẹn ò lè ṣe tọ́lọ̀ ń ṣe aláàníkan ní ṣiṣẹ́ wọ́n tún wà nínú ẹgbẹ́ awo kó tó mọ̀ dùn yé mọ́sálásí mú kan èyí tètè tọrọ kó mú onáà kó mú ọlọ́run mọ́ mú ibilis ẹ̀yọ́mọ̀ ayá mi imani tó lágbára púpọ̀ torí ẹ̀wọ́n fi lé ànábì kó maka tí ìbá jẹ́ pé àbàbà ìmọ̀mù kan ní ká máa bọ̀ àtọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àyá tí wọ́n fi ọlọ́kàn balẹ̀ ibi abá ti lọ lè sọ̀rọ̀ imani àmọ́ ń palẹ̀ mọ́nà ní inú kan ní ká dó àbí kan léwà eh, láti palẹ̀ mọ́ méjèèjì á ọbájá àwọn tí wọ́n ti mọ̀ wá dáadáa pé ah, àwọn pípù yẹn ni ọ̀rọ̀yìn ni wọ́n wá sọ ẹni kò sáyé afẹ́síwáàsí wọn wájú mọ́síláṣí àfáàlá kan wọ́n sẹ̀ ṣe kánkírẹ́tì wájú mọ́síláṣí tí ọ̀tẹ́ ju bí lọ alámbọ̀ bàbá yẹn ni àwọn sẹ̀sẹ̀ ṣe kánkírẹ́tì ní pé àga fẹ́ fi jòkó yóò lu <laughs> yóò lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta kí ni ọ̀fẹ́ gbọ́ jẹ́mà ọ̀fẹ́ gbọ́ yí máa ní afásùn alájà méjì kan wádọ̀ rẹ̀ wọ́n ní ọjà ọ̀yá wọ́n wá ní kan lọ́lẹ̀ rẹ̀ ẹlẹ́dẹ̀wà àwọn wá jáde àwọn alájà yìí wọ́n ń bára wọ́n sọ̀rọ̀ pé ìmáàmù tó ní akọ ẹlẹ́dẹ̀wà ní èrò pé ẹlẹ́dẹ̀ tí ọlọ́run sọ ni wọ́n ń sọ ò bọ́yà igbó kan bẹ tí jẹ́ ẹ̀rù ń bà wọ́n ìmánì ìṣẹ́kíní ń bẹ lára wọn pé ọlọ́ni a máa jẹ́ ẹ̀ anábì ní ọlọ́wọ́n bá òfin ìwòsàn yín síbi tó ṣe léwọ̀ fún yín máa jẹ́ alàlá òṣìfà akún fi máa rọmọ àlẹ́kùn ọba padà sínú ilé ẹ̀dàkùn ọ̀rọ̀ ẹlẹ́dẹ̀ ẹ̀hùn òye wa tẹ́ níkáwá kan wa ṣé gbò ni ni tó máa wọ́n ni àhà yẹ́sà yẹ́sà àwọn méjì jáde wọ́n bá ṣépè láfàá wọ́n ni àwọn olórí burúkú tó wà láyé tó wọ́n láwọn rọ́lé àwọn nábì ọlọ́nà òun òkéwò àmọ́ kanu koran pẹ̀lú ìbò tó ọlọ́wọ́ bá ní hurmata alaykum almaytatu waddamu walahmul khinzir ọlọ́ni ẹmá jókòó ẹ̀tì má jẹ́lẹ́dẹ̀ ìmá ni ìyá sífúsáfà ó wá ju ìmá ni ẹni tó kéwọ́ ọdún mẹ́jọ àwọn lè kí ó tàn kíkà kí yẹn ẹjá mọ̀ bíta mọ́ mọ́ lọ́wọ́ ọ̀kan lọ́wọ́ fa eré ẹnìkan láìpẹ́ yàbí eré sọ̀fíyá mustakim ẹgbọ́ ilé kí ó ní lọ́wọ́ ọlọ́lẹ̀ gé eré ọmọbìnrin ó sì jù sínú apẹ́yìn sí jo láfi ní jálàbí ti tó nílẹ̀ Yorùbá enough is enough gbogbo àwọn kan yìí ń bá yín má ní àwọn èèyàn jẹ́ nìyí torí pé ó nígbàgbọ́ pé ọlọ́run ò lè fún un lówó lójú ọlọ́lẹ̀ wá eré sọ̀fíà tọ́ba wá gún eré yẹn tán yóò wá lọ yóò máa fi kòkò àbíkọ́ máa fi oyin àbíkọ́ la yóò wá rò pé eré yẹn ó fún un ní owó tani ọ̀rọ̀ záàkù jama ẹ̀yin sẹ́lẹ̀ mi tó lè gbọ́ lọ́run tó yẹn ni tọ́ba wọ̀ pẹ̀lú ọba aláàni ọ̀rọ̀ záàkù ọ̀ gbọ́dọ̀ béèrè àrísìkì níbo mi mà ó sì ọlọ́run fi bá wá àrísìkì

ẹ̀yọ́ màá yá mi ẹ̀dá kùnfẹ́ tọ́lọ́wọ́n bá wa ilé ayé padà tán wọ́n bá gbé ọ sínú sàárè báyìí ọ̀rọ̀ yín má ní wọ́n kọ́ ọmọ bọ́ sọ ti gbogbo àwọn ẹbí ara ọmọ tí kálukú kú wọn nìkan ní pẹ́ wọ́n gbé ọ sínú sàárè tí wọ́n da yẹ̀pọ̀ bọ́ lérí mọ́lẹ̀ báyìí tí kálukú padà báyìí àwọn màláíkà mi jọ jáde fáyì ìjìnlẹ̀ sáà nìyí ànábì ni wọ́n jáde wọ́n ibi ojú ẹ̀ dé tọ́ bá wò báyìí ibẹ̀ náà ni wọ́n fẹ́ dé tó bá jẹ́ mùsùlùmí òdodo fáyọ̀ jìjì sáàlì wọ́n gbé jòkólẹ̀ kí ni wọ́n máa béèrè jama máa rọ bùkà ọ̀rọ̀ ìmánì wọn ti béèrè irun wọn béèrè àwẹ̀ máa rọ bùkà náà kọ́ bá ọyẹ jú tó bá jẹ́ pé ọlọ́wọ́n bá aláà bá pé méjì lọ́dọ̀ rẹ gbogbo àwọn òsà tẹ́ ń bọ ọlọ́wọ́n o gbogbo àwọn èṣù tẹ́ ń tàbá ní bùkátà ń kọ́ wọ́n yí aká nẹ́sítàín aláàníkan láàmà bẹ́ẹ̀ láàmà wàrà lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ kò sí ṣòro tó ní tí ò sádùá tó ṣe kò sí ṣòro tó ní tí ò sí àdúrà tá àdébẹ̀ fi kalẹ̀ fún wa tó ṣe sí ṣòro náà fi lọ pẹ̀lú ìyọ̀dá ọlọ́ wọ́n lọ́ọ̀lọ́ lè béèrè al-iman ẹ̀rọ mayami ọ pàtàkì púpọ̀ kí ni wọ́n wá ń pè ní imani náà tààfin mọ̀ pé sáà ní imani àbá ní imani alákọ̀ọ́kọ́ al التصديق والاعتقاد بأن الله متفرد بأفعاله. bí afali kọ́lá kọ̀láyàn lógún rárá kọ̀ọ̀kan gbà sínú ẹ̀mí rẹ̀ yí pé gbogbo iṣẹ́ tọ́lọ́run máa ń ṣe tó níṣẹ́ òun ni ẹlòmí ò lè bá òun ṣe kí wọ́n náà gbàbẹ́ ọ̀tán kọ́lá kò nira bàbá kọ́ ọmọ primary one sí yóò ti yé <laughs> kọ mọ́ wàá gbà pẹ́lú mi lè ṣe kí ni o lè wọ́n pè ní mani náà pè ní tawhid rububiyya kalkhalik gẹ́gẹ́ bí ìdẹ́dà talọ́dá wa jẹmọ́ àyẹ̀kí ládé tó ń sin kàn mí torí pé eré ìwọ̀n òfẹ́ pé ni ilé tó ń sin tí ọ̀ dá ọ ilé tó ọmọ sin tó dá ọ kọ́ ọ̀pọ̀lọ́ ló dá gbogbo nǹkan ayé ló tún dá mọ́sọ̀ bẹ́ẹ̀ mọ́ ọ ní mani ẹ̀ ti bàjẹ́ o gbogbo tó wà láyé ọlọ́run ló dá lẹ́yìn náà àrísìkò gbogbo tó wà ní ayé ọlọ́run ọba aláàní lárìsìkì ti ń lò àti kòkòrò àtẹyẹ labalábá ìwọ civil servant governor president chairman local government bàbá olówó bàbá onẹ́rin olówó olówó gbogbo apáta àrísìkì tí ó bà wá lọ́wọ́ yẹn nínú jíjẹ mímu wíwọ̀ àti ìta nílé tọ́wà báńkì ọlọ́run kan ní máa ń ṣe so ti gbọ́ báyìí tọwọ́ tó gbà pé ah, àdàbà ló ṣe ah, àdàbà yẹn nígbà mo lò ó <laughs> owó yẹn jáde òní mọ́ torí ọlọ́run ọba àlá ó ti sọ fún wa yí pé pé láàyè mọ̀lẹ́kùn náà lẹ́kùn rìsíkà ó ní gbogbo ń tẹ́ǹsìn pátá tẹ́ǹsìn lóògùn ọlọ́run ní wọ́n lè fún yín lárísìkì fábítàkù ìndàláhì rìsíkà ọlọ́run ní ó fún yín lárísìkì ọlọ́run ní ṣe o ọlọ́run ní ṣe o wọ́n náà ń sàbòsí nígbà òṣògùn tán lọ́wọ́ bẹ̀rẹ̀ sí kọ́lé ọkọ́lé tán ó sì dédé àsìkò tọ́lọ́run fẹ́ kí ọtẹ́lẹ̀ náà ni sọ̀rọ̀ àwọn tí àwọn náà jọ sí pẹ̀lú rẹ̀ ó rí pàwọn ní èmi ìyá wèrè èmi ìfẹsẹ̀ gbálẹ̀ kàkì èmi jẹ gbèsè kò tíì san òun náà ṣe ìwẹ̀sẹ̀ tí wọ́n náà wẹ̀ òun náà lọ fi tọ́ lọ a jẹ́ pé ìwọ tó ní ọlọ́run kà ní kó ṣe dédé àsìkò tọ́lọ̀ ti bù fún ọ tẹ́lẹ̀ bọ́ọ̀lù ní ológun náà ó ṣe kíni ó ní lásìkò yẹn àṣírí tọ́wọ́ bẹ́ẹ̀ nìyẹn kò sí kankan tó lè yípadà ńlé ayé àfi pẹ̀lú àṣì ọlọ́run láti sánmà tọ́lọ́wọ́n bá ti pàṣẹ kò ní yípadà la hawla wala quwwata illa billah tọ́lọ́wọ́n bá aláàfin sọ fún wáyé pé òun ọlọ́run yudabbiru al-amra min as-samaa'i ila al ọlọ́run ní èmi nìyí máa ń darí ètò láti sánmà yóò máa wá tò lérí ilẹ̀ ètò ìbá ti tò ń sánmà kò lè tò lérí ilẹ̀ ẹ̀ sọ́lọ́tù àsájídà ayẹlẹ̀ kààrọ̀ ọlọ́run níbọ̀ sọ bẹ́ẹ̀ ìtumẹ̀ ní bẹ́ẹ̀ nìkan lọ́wọ́ bí alẹ́sìkè rẹ̀ ọlọ́run ló fún ọ nígbà tó ti wá wà lọ́dẹ sùn yẹ lọ́wọ́ lọ́lẹ̀ wọná lọ́rùn ẹ̀yọ́ máa yá mi lẹ́yìn náà tẹ̀lé ìbírò òmòrò ìlọ bíbọ̀ ìsẹ̀mí wa kìnnì kan sẹ́mi gbọ́dọ̀ mi sẹ́mi ìbò lọ́wọ́ rí báyìí ọlọ́run ló pè fa ọlọ́run ní darí ẹ̀ o lẹ́yìn náà kọ́ gbà pé àlẹ́hìyá ọba yìí lọba tí wọ́n máa ń jí òkú ọba yìí nìkan lọba tí máa ń àlìmáta ọba yìí nìkan lọba tí máa ń pààyàn sórí gbogbo àwọn ṣe aláwọn ọba yẹn má fi kọ́ sọ́dọ̀ ẹnìkan kan o onírọ̀jò má pẹ́ nìkan lọ́rọ̀jò lẹ́yìn lérí o ipe wọ́n sì rọ̀jò lérí wọn wọn fẹ́ tí ìjọ tí wọ́n ń sìn wọn fẹ́ kọ́ dáa mọ́ bàbá ń lọ́rọ̀jò lé wọn lérí ọlọ́run ni wọ́n rọ̀jò àṣìṣẹ́ lọ́n lójú fún mọ́ bọ́ọ̀lẹ̀ láti sọ́mọ́ èèyàn máa yá mi nínú ẹ̀sìn Islam eléyìí ni wọ́n pè ní tàwídú àrùbùbíyà iṣẹ́ ọlọ́run ti ń dá sí kọgbàgbó nìkan ní ṣe kí ní ní ṣe má fi kọ́ sí kankan lọ́rùn o gbogbo tí máa ti ń lọ nílé ayé ìtẹ́ yípadà níta ní yípadà jama ìtàlóníkọ́ máa lòkè jama ìtàlóníkọ́ máa wálẹ̀ jama ìtàlọ́pàá jama ìtàlóníkọ́ máa bẹ ìtàlófún jama ìtàlọ́gbà lọ́wọ́ ẹ̀ ìtàlóníkà máa mí ìtàlóníkà máa ní ẹni tí ò ní ta ní òfun ọ̀rẹ́ má fi kọ́ sọ́dọ̀ ẹni kankan gbogbo sẹ́tọ́ lọ́wọ́ bá aláàmà ń ṣe ẹlẹ́ẹ̀kejì alìmán bí láhì wà tàṣídíkù wà ìtìkọ́rù bí anna láha owó alìmùsítàkù lè ìbádá ti lè ìbádá ti lè ìbádí kú lè ha kọlọ̀ lè gbàgbọ́ nú ẹ̀mí rẹ̀ pé gbogbo àwa tọ́lọ́ndá yìí ọlọ́ndá wa kò ní sí olóró kò ní sí olóòsà kò ní sí onígunu kò ní sí oní ẹ̀yọ̀ kò ní sí olókè ìbàdàn òkè sóbí lọrin a ní sí nǹkan kan mọ́ kò ní sí àjọbọ kò ní sàdàbọ̀ ìjọba pè ní mánì nìyẹn o ọ̀rẹ́ ìjòkó ti bẹ́ẹ̀ ipò èmi o nígbà mo ti ní imán òsàdílé bàbá wa ìmẹ̀ nípa yín ṣe mọ́ nígbà mo ti ní imán òsàdílé ìyá wa ìmẹ̀ nípa yín ṣe mọ́ nígbà mo ti ní imán ètùtù ìlú ìmẹ̀ nípa yín dáwó torí ìwọ ti gbà pé ìlú ta ní ó tòlú ta ní ń tòlú jàmá ní ọ̀rọ̀ ọ̀dàrú ṣẹ́rí ọlọ́run ibi jẹ́ bìí mọ́lá kúùtù kú lè ṣe ọlọ́run bá ní gbogbo nǹkan gbogbo nǹkan gbogbo nǹkan tẹ́ ń wá ọlọ́run bá ní bìyẹ́ dìde ọlọ́run kò sí lọ́wọ́ àjẹ kò sí lọ́wọ́ oṣó ọwọ́ òun lọ́sí kínní òun náà lọ́wọ́ èyí máa yá mi nínú ẹ̀sìn wa nígbọ̀rọ̀ orí báyìí tọ́ wala tusrafu li tọ́ọ̀bá ti ṣe nǹkan kan mí ma ò ti ní iman tọ́ọ̀bá ṣe nǹkan mí ò ní iman àwa ò rí ọ àmọ́lọ́run rí ọ wàláhì ọlọ́run rí ọ alam ya'lam bi anna Allaha yara ọ̀sọ́dún àjọbọ̀ àmọ́ ń síbẹ̀ ẹni tí ń sponsor ẹni tí ń ṣẹbọ wọ́n jọ ń ṣe ni kódà ní tí ó yọnu sí wípé ẹ̀mí ọba wọn ṣe àmọ́ bí wọ́n ṣe ń ṣe òmìnira burú mẹ́ àríjọ kúfúrí kúfúrò ẹni bá yọnu sí kọ́ dá sí ọlọ́run nígbà kejì lérí ilẹ̀ ọjà èmi ò ní wọn ṣe dé wọ́n lóun náà wọ́n ti kọ́kọ́ ẹ̀ síbẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa màláyíkà ni ó dákun wọ́n sì màláyíkà o wọ́n sì ànábì ọlọ́run gbogbo ẹ̀sìn tọ́lọ̀ ní ká ti sìn wọn wọ́n fàdí jànú o kódà wọ́n sì ṣe o bóòlù àṣẹ ṣe ṣe jàmá òun náà ní kápá pé nígbà tí sèwù bá ti ń dáa fún mi sèwù kú báyọ̀ ní ha ayé wọn ti bàjẹ́ bàbá kú ọlọ́run sì wọ́n tàwọn kalẹ̀ alẹ́ láàyè lẹ́rí láyà mọ́tò ọlọ́run lálàyè tí ò ní kú ní kọ́ gbára lé òun náà ní ọlọ́run ọmọ ìyá mi já ọkàn rẹ kúrò lọ́dọ̀ gbogbo ẹ̀dá ọlọ́run ọba láti máa sìn má fẹ́ nìkan lẹ̀ fẹ́lómi lẹ́yìn ọlọ́run má rúkú fẹ́lómi lẹ́yìn ọlọ́run má pè ẹ́ nìkankan lẹ́yìn ọlọ́run má pàyé ẹ̀yọ́ màá yá mi ti ń pe wàlí àti ẹni pé jésù ọmọ yá kan náà ni wọ́n ní islam nítorí ọ̀nà wàlá tẹ̀dẹ̀ ọmọ aláhi àhàdà ọlọ́ni ẹ má pe kankan mímí mi ọlọ́ kò lè nàmà adà ọ̀rọ̀ bíi ànábì ni ọlọ́ni kalẹ̀ ni wọ́n máa pe wàlá o ṣìríkù bí i àhàdà yìí nífẹ̀ẹ́ lómi ìṣẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tí tó máa pe ṣìríkì ẹ̀yin bàbá ẹ̀yin ìyá rahman ìtọ́pẹ̀ mẹ́lọ wọ́n ń pẹ̀pẹ̀ púpẹ̀ ẹ̀yà àgbà ò à ọ jẹ́ mùsùlùmí wà yá Allah ọlọ́ni kúlẹ̀ tó ń lọ àwídò rahman ẹ̀nà ọmọ ní bàbá ní sọ̀rọ̀ ẹ má pẹ̀pẹ̀ púpẹ̀ ẹ pé Allah àwídò rahman wọ́n bá sì wù yẹn tó yí padà ẹ tó ní yá rahman ẹ̀yà bá tẹ̀jà ó èyí tẹ́ báwò kẹ́pẹ̀ nínú gbogbo ẹ̀ falahul asmaul husna gbogbo àwọn orúkọ tó dá ya fafi fatimajin bolewu ya fata suna fumi ya rasa fumi lati suke ya ga fur firji ne ya ga fa in e, e kan bela e da wani jama a gada da tuni wasu in ta nwa yawon jama wani ya Allah ya fata alamwada yau ya suna miliyon fun ya Allah ya fata ifta hanyar suna fumi alamwada suna fun sai ọmọ ìyá mọ́sán rẹ̀ babaláwo náà ní lójójòkó núgbó ee wọ́n bá ní ìlúgbó kéjòkó yóò ti wájà lọ́dọ̀ àwọn babalájà yóò ti wá kọ́lé síbẹ̀ yóò ti lọ lẹ́kì phase two yóò ti lọ alẹ́ London èèyàn rún pàánù núgbó lọ́wọ́ sọ́dọ̀ olówó kí ló lẹ́yìn náà dábò mọ́pẹ̀rẹ̀ fóòsà mọ́pẹ̀rẹ̀ fóògùn alìsìgáàdà mọ́kẹgbàmígbàmí àwọn súnfí náà máa sì yẹ tí wọ́n bá ní sọ̀rọ̀ ó ní ya ìgbìyànjú wọn wí ọ̀pọ̀ rẹpẹtẹ ipé ya Sheikh Ibrahim ya Sheikh Ibrahim wọ́n tún máa wí kan tí wọ́n ní ìwọ bàbá ó ní gbàgbàmílẹ̀ o ẹbọ ni kò pè ọba tó dá Ibrahim ní kò pé ẹ̀sìn yẹ sinigá wọn ti mú wá kò sínú kura kájú kọlẹ̀ ká máa ní ìbádà láàrin ràn wá lọ́wọ́ kò sínú àlùkùrá ìtọ́wà náà àlùkùrá ni pé odò ó ní astajib lakum ìtọ́wà náà kùrá wọ́n ti ṣe òkan pọn orí ni wọ́n sọ kalẹ̀ kìí sọ ni wọ́n ní kọ́ ọmọ gbọ́dọ̀ sílẹ̀ nu kò síyàtọ̀ láàrin lárúbáwá ìwọ́n tó dúdú owúlò lọ́dọ̀ ọlọ́dún lárúbáwá àbútọ́lìbì lọ àti àbújáàdì lọ ìwọ́n tó dúdú yẹn owúlò lọ́dọ̀ ọlọ́dún lọ ẹlọ́kọ̀ pẹ̀lú kọ́lọ̀ lárúbáwá kan wá jí ọlọ́wá ẹ̀wọ́n tẹ̀lé wọ́n ní fáàsì lójú wa o lè kú níbi tàríkà yẹn torí tọ́mọ̀ sí mẹ́ nìyẹn kú mẹ́ lòkú sílé kọ́mọ́ sí ìbádà ábìlì àwọn bàbá oúnjẹ ohun ábìlì wọ́n wà ní yàrá wọn sí ìbádà wọ́n ọ̀dọ́lọ́ nìkan lọ́wà ìgbàna ló ní mánì tó bá ti wà náà lọ́wọ́ lọ́dọ̀ àwọn ẹlẹ́gbẹ̀ẹ́wò kò ní mánì ma àdìsígáza ìṣọ́ra ọ̀dọ́lọ́ nìkan la máa wá sí ọlọ́niwọ̀ imma yanzaganaka mina shaitan nazg fasta'idh billah ọlọ́ni tẹ́sù bá fẹ́ قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا الله وحده لا شريك له لما كاو نداك جماعة أبو ربي عليه wọ́n yọ mọ́lẹ̀ ọlọ́run ní kọ́ sábà burú kọ́ ọmọ abẹ́ kọ́ ọmọ wí gẹ́gẹ́ ọmọ wá wí sábúrò ní sí ọ́ aláàtẹ̀mọ̀ pé yóò sí ọ náà ló fi ní kọ́ ọmọ wí tọ́bọ̀ wá wí kò ní sí ọmọ ẹnìkan wá pé kò sá aláburú kí ní bìlú sí wá sí àtàwọn ọmọ rẹ̀ ní ayé tí gbogbo àwọn tẹ́ ń pé àti oṣó ológun kìíní kan kátàrí hálàkì yẹn gbogbo wọn ṣiṣẹ́ bẹ́sù ni àwọn tọ́ba tí ń ka ẹjọ́ ẹ̀kọ́ kàtó fi ń wà sọ aburú ní sí ọ ọlọ́run sì ti kọ wa níbi ti kọ wa ọlọ́run nìkan ló ní ká máa wá sọ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run nìkan lágbọ̀dọ̀ máa bẹ̀rù ọlọ́run nìkan lágbọ̀dọ̀ máa ran kan orí lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bá láà nìkan ó fi ń pè wá sí àkíyèsí àwọn tí làákàyè wa bá wálẹ̀ tá a ṣe tá a ní làákàyè inú tá fi ń ronú ọlọ́wọ́n bá ní yá ayúwà náà ọlọ́wọ́n tí mo pẹ̀yẹ ọmọ èèyàn ọ̀bùdú rọ́bákúnmú lẹ́fì ìkọlákọ̀kún ẹ máa sin ọba tí ń tọ́jú yín tó tún dá yín ọya ẹjá gbàgbọ́ èèyàn tó wà lábẹ́ ẹjá ta lókìtì mọ̀ fún mùhálàfà gbogbo ẹbọ wọn ọlọ́run sọ tóun ṣe lérí yín tóun fi lẹ́tọ̀ọ́ sí kẹ́ẹ̀má sí òun nìkan ó tún wọ́n tẹ̀síwájú walladhina min qablikum ọlọ́wọ́ ní gbogbo àbá bá yín tó ti lọ nílẹ̀ yìí àti ìlú bòmí náà ọlọ́wọ́ lẹ́mìí bọ̀dá wọn náà èmi náà mo sì pa wọn ọlọ́wọ́ bá ní la'allakum tattaqu ah, ẹ̀yà aráàlú yóò dákẹ́ dẹ̀rù ọlọ́ ẹ má ọlọ́mọ́fẹ́ni kọ̀kan wọ́n fi wá dára gó kí ló dé tọ́lọ́mọba aláàfin sọ bẹ́ ọlọ́mọba ní alladhi ja'ala lakumul arda firasha ọlọ́run ní ẹ̀rí lẹ́tẹ̀ntẹ̀ tẹ̀ǹdà kúrúsí ọlọ́run lèmi mọ̀tẹ̀ kìí ṣe gùn lọ́bẹ̀ bá ní kìí ṣe ẹ̀yọ̀ lọ́ba yín tẹ́lẹ̀ ilẹ̀ tẹ̀ǹdà kúrúsí tẹ̀sí bu yẹ̀gbẹ̀ tẹ́ẹ̀ fi ń kọ́lé ọlọ́run lèmi mọ̀dà wọ̀sàmà àbínáhà ọlọ́run ní ẹ̀rí sánmà ni ẹgbẹ́ Ah, tọ́lọ́mọdé kí wo dúdú sáré màdá yọ́ mọ̀ dúdú ni ọlọ́run ni mo ní kí ojú òjò ọmọ bọ́ọ̀lẹ̀ ẹ sì mú ẹ wá mú tán ẹ lè ṣe ṣẹṣẹ ẹ náà lè ṣe ṣẹṣẹ lẹ́gbàtẹ́ mú mi ọlọ́run tán ọlọ́run ọba aláwọ̀ ni wọ́n ń sẹ́lá mi náà sàmá ìmọ̀ à ọlọ́run ni omi tí ń bọ́ látòkè mọ́ mọ̀ sọ́ọ́kàlẹ̀ torí yìí ni fún àkókò ah, jáde ẹ máa fi jẹyà ọlọ́run ní discount lakọ̀ kọmọ jáde sì fi fẹ́ máa ná fẹ́ máa lò fàlà taj'alu lillahi andada ọlọ́run níbẹ̀ wá ti wá mọ̀ pé mi mo ṣe léyìí ẹ má tún mú nǹkan mí lérí lẹ̀ tẹ́wàá fi kún èmi ọlọ́run tẹ́ fi sẹ́gbẹ́ mi tẹ́ tún wá máa sìn wa antum ta'lamun ẹ̀yin náà sì mọ̀ pé kọ̀yẹ́ kẹ́ sin kan ẹ̀yin náà sì mọ̀ pé mi mo dá sọ́mọ̀ yẹn mi mú kan fún yín láti bo láti ilẹ̀ sọ́tò bọ́kàrà àyà 21 22 Ah, ọlọ́run ọjà rí ẹni tí wọ́n bá ń ṣẹbọ tó bá dídà lè kẹ́ àmọ́ ọlọ́run ọjà rí ẹ o iná ní tí ń sọkalẹ̀ yìí yóò sì kìí bọ́ná láì ní sàbòsí fún awálé ayé àwa sí lọ́ọ̀ni àwa fi jọ́kan lọ́rin lẹ̀ láti wálé ayé Allahu akbar lẹ́ẹ̀márùn lójúmọ́ ọlọ́run ló tóbi jù ọlọ́run ló tóbi jù ọlọ́run ah ọwọ́ sọ aláwọ̀ àpárúta òtún wà gàmíkà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́kẹta بالله والاعتقاد i'tiqad بأن لله الأسماء anna lillahi يا asma al husna ọlọ́run أو أو أو tó pọ̀ àwọn orúkọ tó pọ̀ àwọn àfáà wọn fọ eléyìí yọ nínú tẹ́lẹ̀ kejì yẹn ni tàwídò lòlòhíyà yẹn ibẹ̀ wọ́n ti fà á yọ torí wàhálà ti ń ṣẹlẹ̀ lábala orúkọ ọlọ́run wọ́n ní òlè jó nígbàgbọ́ àfikọ́ gbàgbọ́ ọlọ́run ní àwọn orúkọ wọ́n lè láì asmaul husna fad'uhu biha ọlọ́run ni mo láwọn orúkọ tó dáa ẹ máa fi pè mí wọ́n ní orúkọ ọlọ́run tó dáa yẹn náà ni kọ́ máa pè tọ́ọ̀ bá ti ń pe orúkọ mí yàtọ̀ sí orúkọ ọlọ́run ò ní ìmánì ẹ̀yọ́ màá yá mi ìyẹn ní sọ̀rọ̀ ń sìn wọ́n ní kọ́ máa pe ya Latif olùtòfìbì wọ́n lọ́wọ́ ọba ọba aláàánú sàánú mi wọ́n máa pe ya Latif ya Latif ya Latif ya Latif ya Latif eléyìí ò sínú Islam ya Latif ya Latif ya Latif kò sínú Islam ìtọ́wà ní Islam pé ya Latif olùtòfìbì ọ dárúkọ ọlọ́run ó sì sọ tó fẹ́ kó sí gíní tó fẹ́ kó sí anábìyàn ni ya Hayyu ya Qayyumu ẹ́ oníbẹ̀rẹ̀ àmọ́tíká astagito ó ní mọ́sá ìlàmí lẹ́gbà tó dárúkọ rẹ̀ tán yẹ́lẹ̀ tí fẹ́lẹ̀ tí fẹ́lẹ̀ tí yakaharu yakaharu yára zakarzaku mọ́sá ìmá ìtọ́ mọ̀ṣe ni pé yára zaku orùsókù ya fatahu iftahali eh, ya alimu alimni tó bá mọ́ lárúbáwá tó bí yìí ọwà lè kíw sọmọ pé ó ṣe wàhálà náà ní kó tó hawa fọ̀tọ̀ hánjọ́ ni ó ọlọ́run kọ̀ọ̀kan yá wàhábù habli anabi suleiman ọkàn bọ́ sí kọ́rọ̀ ó ní habli mulikan láyà ń bàgìlẹ̀ adìmín bàdì àdúrà kọ́rakọ̀ gbàṣẹ́jú kan ọdọ́ ọlọ́run ta mí lọ́rẹ̀ ọdẹ́ tó ta ní wọ́n fẹ́ lómi nílùú ẹ̀ ọlọ́run ni mo ti gbọ́ alùpàá <laughs> ìdánsọ̀kalẹ̀ yẹn sẹ́wọ̀n pa aṣọ níbẹ̀rẹ̀ rọ̀ pé ká lè gba kùránì yẹn gbọ́ nǹkan bẹ lọ́dọ̀ lọ́fà yá wàhábù nìkan ọmọ sọ lọ́ta mi lọ́rẹ̀ mo fẹ́ bí ma yá wàhábù habli àwòládà salihin anabi zakariya wọn rọbì habli ní mílíọ̀dúnká zuriyatan tayyiba innaka sami'u du'a wọn ni tàmí lọ́rẹ̀ ọmọ ó sì bí ma lóòótọ́ olóyìn máa fọ́ọ̀mù gbọ́ years ní fi ń bèrè olóòmù ó ní mọ̀mọ̀ gbọ́ ó bí mọ́ mọ́lọ́sọ́sí mọ́lọ́sọ́rú ọ̀pàdà bí máa yẹ o tọ́lọ̀ mọ́kọ́ o owó yẹ ọ̀pàdà ní tọ́lámìláka láyé tọ́lọ̀ máa ti kọ́ fún ọ ó jẹ́ èèyàn láyé sádùkú tàdúà ọmọ bẹ̀lọ́ ọ̀hún sí máa ṣe dáadáa ṣe dáhùn orúkọ ọlọ́run báyìí ẹja máa fi ni wà dárò lẹ́dínà yóò lẹ́hìndún náà fi àsìmá ihi ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń ṣe ìlhàdì tí wọ́n ń ṣe kẹfẹ̀rí sí orúkọ mi sáyé jù záwọn ẹ̀ma kún máa kánú yá àmàlù ọlọ́run ọba ní padà sàn lẹ́sàn yá àwọn tí wọ́n ṣe kèfèrí sí orúkọ mi bóò ló ṣe máa ṣe kèfèrí sí orúkọ ọlọ́run wọn náà nígbà tó bá ń pẹ̀lú ọba lórúkọ tí ò sọ́ra rẹ̀ kọ́ ma ní kó fi yá aláwọ̀lẹ̀ yá jaka sí iṣu a ní kí ni túnbẹ̀ ọlọ́wọ̀n máa ọlọ́wọ̀n bàbá lábí ọ a ní kí ni ó ní yá dámdámà yá ìlú yá tọ́mtọ́mà yá ìlú yá hamsa kakú aláwọ̀ yá sú a ní kí ni wọ́n ní kankan ni wọ́n kó síbẹ̀ ta ló kó bẹ́ẹ̀ sọ́wọ́ ní kùrán oní òsí àdíyèsí oní òsí nígbà tó fi tàlùkùrán nílẹ̀ tó wọ́n ń sèyẹ àwọn aníkínú tó bá yọ lọ́mà oníkálẹ̀ bí àwọn tó fún wa tó dọ́rọ̀ àwọn náà oníkálẹ̀ bí àwọn bàbá ẹni kẹta ní ẹni táàbì ti wà ní sàárè ṣe rí pé ìbìlísù ní dàyìn láàmú yẹn ìlhádì mi kó fa orúkọ àsìmáàlù sí nálẹ̀ kọ́ mọ́ wá sí ni wọ́n tó ó sílí lọ́kùn àdẹ́bí ní gbọ́dá ìfẹsẹ̀ sí wọ́n náà ti parí gbogbo ẹ̀ sínú kòránì ya wèrè nu ọba fàfà kọfà ya wèrè wọ́n wà ní okọ̀ ọlọ́ọ̀ni pé okọ̀ ọlọ́ọ̀kọ́ ìkàn mí ní pé àwọn mìíràn máa pe wá ni wọ́n pè wọ́n wá rò pé okọ̀ ọlọ́ọ̀ni a sì wá sọ fún wọn pé ẹ má pe àwọn èèyàn mọ́ wọ́n ní okọ̀ ọlọ́ọ̀ni àwọn àsábìlì káfí sẹ́wọ̀n pé àwọn èèyàn wọ́n kó láàrin ìlú ńgbà tí ọba ìlú ní kan wá ṣẹbọ kan wá sọdún ẹbọ wọ́n sì kó láàrin ìlú ọlọ́run sì kùn wọn lórun fọ́gọ́rùn mẹ́ta ọdún àti mẹ́sàn ọgọ́rùn mẹ́ta ọdún àti mẹ́sàn wọ́n sì yí wọ́n yí wọ́n yí tóun bá fẹ́ pa wọ́n wọ́n tún yí síbi tíbòjì wà tíbòjì bá tún dé wọ́n tún yí rọ̀lẹ́ padà síbẹ̀ tí ara wọn fi ní bàjẹ́ ọgọ́rùn ọdún mẹ́ta àti mẹ́sàn látara imani nífa imani nífa jẹ́ wọn ọlọ́run karama tó àwòlíyà kẹ́nìkan ní kò sí karama fáwọn òlíyà ìsọkúsọ ní sọ karama wà fáwọn òlíyà nínú àwọn àwòlíyà tí wọ́n ní karama làwọn sábẹ̀ káàkiri ọlọ́run gbé tàn wá nínú Al-Qur'an Al-Karim ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sí wa àwórúkọ àwọn àwọn tàwa wì yìí àwọn méjèèjì yìí ajá wọn òun ló sìkè ló jẹma ajá ló sìkè jọ ọlọ́run ni wà kálíbù hóm sáà mínú hóm ọlọ́run ní ajá ló sìkè jọ wọn ọ̀kan nínú wọn ń sajá nígbà tí wọ́n ń lọ sẹ́yìn ìlú ajá rẹ̀ fẹ́lẹ̀ ajá náà òun náà wọ̀ pẹ̀lú wọn lọ́gọ́rùn-ún mẹ́ta ọdún àtọ́dún mẹ́sàn-án nìkan kan sajá náà ṣe wá ní àwọn orúkọ yẹn wọ́n wá sí tíra yẹn kó wá sílẹ̀ Yorùbá èyí tí wọ́n fi sọ fún wa pé àwòkọ àwọn wòlíì tí wọ́n gbọ́ lọ́hùn sì dáàbò wọ́n torí ìgbàgbọ́ òun náà ni o wọ́n wá ta lókìtì wọ́n wá ní eléyìí ní orúkọ Ọlọ́hun ọba téèyàn máa ń sà téèyàn bá ti ń pè é Ọlọ́hun máa dáàbò bò yàn níbi aburú ayé nígbà wá wà ń lè kéwọ́n kéékèèké wọ́n máa ha lé wa lọ́wọ́ ya muliha makisalina masilina marinusu dabarinusu shasanusu kabusa toto yusu kitimiru

gbogbo àwọn orúkọ tó wà lọ́wọ́ rẹ̀ tí ọba ti sinú kùránì lọ lè dànù ẹni tí ń tàwọn sábò káfí ṣé ó ní má ní ìjàmá ẹni ó ti dẹ́lẹ́bọ̀ nínú ẹ̀sìn Islam tó bá ti ń pè àwọn èèyàn àbọ̀ ọ̀sọ̀ ọlọ́wọ́n ọba lókọ táwọn yẹn jẹ́ àbí kọ́ ma ní hó hó hó hó hó hó hó húwà náà ti Allah oníkúrídọ̀ Allah huwa pronoun ni huwa Allah òun ni ọlọ́run tó bá ní yahuwa ya òun ya òun ya òun ya òun ya malawa ya ìwọ́tí sóhun àfòhun ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn tí àdúwà bẹ̀lẹ̀ tánàbí ni ya hayu ya qayyum bi rahmatika astaghithu asli li sha'ni kullahu wa la takilni ila nafsi tarfata ayun tọ́ka kùsù tẹ́nu lọ sí ni tí ó lẹ̀ tọ́ka falati tọ́ka nasi tọ́ka ìsájá ẹja padà sínú ẹ̀sìn islamu gidi ẹ̀dá kùn torí ọlọ́wọ́ bá wa níparí ọ̀rọ̀ mi al'imanu billah fẹ̀yọmayá ni ẹ̀rí iman ọ wà nínú ìròyìn ọlọ́run gbogbo ìròyìn ọlọ́run ẹ má jà sọ pé ọlọ́run bá ò jẹ́ bẹ́ẹ̀ gbogbo tọ́lọ́run fi ròyìn ara rẹ̀ ká má fi ròyìn ẹnìkankan o gbogbo tọ́lọ́run bá fi ròyìn ara rẹ̀ pé òun lọ́ba tí máa ń ṣàánú òun ní rahma ẹni má jà gbàgbé lómi ní rahama tó lè fún wa lẹ́yìn ọlọ́run ọlọ́run bá aláà ó fa àwọn kankan ròyìn ara rẹ̀ olóhun lọ́wọ́ ọwọ́ rẹ̀ yẹn ó ní amọ́kọ̀jọ tiwa ọmọ ya mọ́pọ̀lọ́wọ́ lọ́wọ́ ó ní yẹ́dùn láì fọ́kọ́ àìdíhìn ní tọ́sọ ní pé ọwọ́ ọlọ́run ṣe kí ni kọjọ tiwa ọlọ́run máa ń sọ̀kalẹ̀ ní sánmà ayé tó bá di ìdákẹta nínú kí ni nínú òru ẹ̀yìn bí ó sọ̀kalẹ̀ yẹn gbà sọ̀kalẹ̀ bí ó sọ̀kalẹ̀ kò ṣe kí ni kò yé wọ́n sì fi wé bí wọ́n ṣe ń sọ̀kalẹ̀ láti third floor bọ́ sí second floor <laughs> àwọn òròyìn ọlọ́wọ́n bá yẹn ìlàkà ìwà ògbé bó ṣe sọ yẹn agbàbẹ̀ ó ní lẹ́sàkà mẹ́tẹ̀lẹ̀ iṣẹ́ ọwọ́ sẹ̀mí olùbàṣẹ́ ọlọ́wọ́n bá ní kò sí kankan tó jọ òun ẹ má fòun jọ kankan ẹ má fẹ́ kankan jọ òun ọlọ́run aláà ọlọ́wọ́n jọ kankan o àǹfààní táàrí tábà ní imáni òsìlọ́n lọ́lọ́run nìkan ọ̀sẹ̀bọ́mọ́ ọ̀sọ̀gùnmọ́ abogun ibà nìkan lókù tó ń ṣe kíni tó ń ṣe ogun orí fífọ́ iná rọrùn ní miami ara ẹ̀sìn nìyẹn o anábìnrin tàdáwà ìbádàlá anábìnrin ẹ máa ṣogun wòsàn agúnmu tó dá ẹ̀bá matibà tó dá nígbà díẹ̀ kí n tó gúnlẹ̀ dábàdì gbọ́gbọ́ ni o ta ma pé ẹ̀yàn máa yá mi bẹ́yìn bá ní àgbo tó dáa òye tí ó ti pẹ́lẹ́ àgbo jẹ̀díjẹ̀dí ọ̀dà pọ̀ ànẹ́bì ní tàdá wá ó ànẹ́bì ní ẹ máa sọ̀gùn kíni ẹ máa sọ̀gùn wòsàn káàfà kan máa dàrú ma tọ́lọ́lọ́wọ̀n dàrú ànẹ́bì ní fàyínàlá lábùyà dáa ànẹ́bì ní ọlọ́wọ̀n bá ò pé ààrùn ẹgbọ́ ànẹ́bì ní ọlọ́wọ̀n fi ààrùn kankalẹ̀ ilẹ̀ àwọ́dà aláwòṣìfà àfikọ́jẹ́ tí wọ́n ti fi ìwòsàn rẹ̀ sí ààrùn ló kò sí sáà àdáwò ni àdúrà ló ṣe fún yẹn ẹmọ́dọ̀ rẹ̀ rú ipé àrùn ló sí náà mú ní rọ́ kìí sàrùn ẹ̀rẹ́ tó bá jẹ́ àrùn bá ní lóòtọ̀ lọ sí bítù kò lè ṣe tẹ́sì àtọ́ bá jẹ́ àrùn bá ní ẹ̀yìn kílò kílò dé dọ̀lẹ̀ plásà má gbogbo ẹnu rẹ̀ pé òsì ń bọjá àbí kò nira plásà mọ́ kọ́ ọmọ mẹ́jọ mẹ́jọ kó tó lọ fiṣẹ́ ẹ̀rẹ́ àwọn ọmọdọ̀ rú wọ́n mọ̀ fi àdísì láti lè bá àti dá ọ̀rọ̀ rú torí pé iṣẹ́ ìṣègùn olóhun ṣe kí ni òun ṣe dídí jẹun káfà kan máa ṣe jálà bí ẹbọ máa wò tọwọ́ máa fọ magbó ọmọgbó máa ṣe máa fi lébẹ̀lì rẹ̀ fi sí sọ́ọ́lọ́kọ tó bá wù ọ́ kọ́ máa ta ó fẹ́ náà sára lẹ́kọ̀ọ́ á jẹ́ ń bẹ́ àbọ̀tà ọmọ oró wayọ̀ àmọ́ kọ́ ọmọ ṣògùn tájà fún yàn kọ́ ọmọ ṣògùn ayé ònípa ọmọdé pàrọ̀ wọ́ndé ẹ fi rọrí ẹ̀rí mọ́sàrẹ́ òkú ẹlẹ́wẹ̀ẹ́lẹ́ tí omi à ẹbọ nìyẹn ẹbọ nìyẹn tọ́wọ́ ti dógùn sọ ogun owó ogun àgbéga ẹ̀bọ̀n àdúrà nìkan làwọn ṣe kíni làwọn ṣe fún yẹn wọ́n fa anáhù makanan aliyya ẹ̀yọ́ maya mi àsìkò díẹ̀ tí ó kù yìí ó náà ní àwọn àǹfààní táàjì ẹ̀ta bá ní iman alákọ̀ọ́kọ́ rọ́fọ̀ makanan lè mọ́min indala wa inda khalqi ọlọ́run gbé ọ̀gá láyé ọ̀làmìlà kaláyé ah, ní iman ogun ọlọ́run já yọ kùnú ẹ̀mí wa ọlọ́run yẹ́rì fa ìlọ́hù lẹ́dínà àmánú minkum ọlọ́run gbogbo àwọn tó bá ní ìmánì nínú yín àgbẹ̀ wọn ga wọn lámìlá kaláyà ti lọ́run ẹlẹ́ẹ̀kejì àlèwìláyà ó di ọ̀rẹ́ ọlọ́run ọlọ́run ní Allah subhanahu wa ta'ala ó ní Allahu waliyyul ladina àmánú ọlọ́run lémi lọ́rẹ́ èmi wòlí èmi wòlí àwọn àmánú àwọn tó gbàgbọ́ àwọn náà ní wòlí èmi náà akọ́kọ́ máa bẹ̀rẹ̀ ni àdó ní pọ̀ púpọ̀ máa tọ́kọ̀ máa tẹ́wọ́ ọlọ́run sì máa fi lé ọ lọ́wọ́ ẹ̀yọ́ máa ya ẹni ìmánì mọ́ ọlọ́ni ùjíbù dáwọ́tẹ̀ dá ìsá dá á ní fálẹ́ ṣẹ̀jíbù ní wọ́n ni wọ́n ni yóò mìíràn bí wọ́n tẹ́ bá ti gbà nígbà ùjíbù dáwọ́tẹ̀ dá ẹsẹ̀ kẹsẹ̀ ní ma dáhùn gbogbo àdúrà yìí àwọn sàdúrà rẹpẹtẹ rẹpẹtẹ ìmánì kò mójútó ìmánì ní jìn sàdúrà fi ṣe kí ni tí fífò lẹ́yìn àlẹ́ amúnà náà sí ẹ̀mí rọ balẹ̀ wípé kí ló dé tí ẹ̀rọ máa ba èmi tọ́kàn mi ò ní balẹ̀ tí mo wá bẹ̀rù àwọn egungun òòṣà yín wà látàkà fún anákùn àṣíràtòbílá tẹ́yìn òsì bẹ̀rù pé ẹ̀ ń mú nǹkan kan papọ̀ mọ́lọ́hun mọ́lẹ́mì náà sì lè bí aleikum sultana tọ́lọ́wọ̀n sọ́kalẹ̀ bẹ́ẹ̀ fa ayul fariqayni ahaqqu bil amni tálọ́ yẹ kọ́kàn rọ balẹ̀ nínú àwọn àtẹ̀yìn in kuntum ta'lamun tẹ́wàá lọ lè mà tálọ́ yẹ kọ́kàn rọ balẹ̀ ẹ̀yẹ mọ́ mi nínú Ah, bàbá tán ní kọ̀pọ̀rọ̀ wọ́n pẹ̀yẹ lé lẹ́ẹ̀kan lọ́dún lẹ́ẹ̀kan lóṣù lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tí máa bẹ̀lá bùjẹ́ ọmọ sáré wà lé ọkọ̀ rẹ̀ níbalẹ̀ agokan ní kò wọ́n wẹ́ o ah, bóò ní fáwọn èèyàn ọ̀pọ̀ lódò ah, agokan ní àwọn èèyàn wẹ́ lódò wọ́n nẹ́ẹ̀kan ní kankan sí gbọ́dọ̀ rí yẹn o <laughs> ìdààmúlé ayé ni iná ló sa iná ló gun ọkàn rọ balẹ̀ oyé ọlọ́run fi fọkàn balẹ̀ ó wà lẹ́sẹ̀ anzala sakinata fi qulubil mu'minin ọlọ́run tẹ́ bá ti ní mánì ọlọ́run ni ìyẹn fọ́n ìsàfihàn lọ́kàn balẹ̀ náà Ah, ẹ̀mí rọ balẹ̀ nígbà wọ̀lú yìí mo ní àwọn olùdókè kalima ti la ìta máa mi ń ṣàrí ma kàlàkà wọ́n ka mẹ́ta ẹ̀mí mi ti balẹ̀ bí ìṣe sọ̀rọ̀ iṣẹ́ àmàgbẹ́ mi balẹ̀. masha allah tabaraka ọmọ ya ó dé lukan ó ní àwọn olùdókè kalima ti la ìta máa mi ń ṣàrí ma kàlàkà wọ́n ka mẹ́ta anábìlá burúkú ní sọ tó fi jáde lónà ọlọ́mọ afábúrúṣẹ́ ní kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ fúnra ara wọn àlá láti ẹ̀yìn sánmà keje ọlọ́run lóun fúnra wọn lọ́wọ́ mọ̀ protect rẹ̀ gbogbo tó bá lọ wọ́n mọ̀ protect rẹ̀ tí nǹkan sánmà ṣẹlẹ̀ sí ọ ọlọ́run fi náà wo ni kìí sèṣù ló fi ṣe ọ. ọlọ́run bá ní inna Allaha yudafi'u 'ani alladhina amanu ọlọ́run lè mi àlá ní màá dáàbò alìmánu bí kọ́tà lọ́la tó bá ní imánu ọmọ ìyá ọ̀n lálàáfíà ara iye tí ń fa stroke tí ń fa hypertension tí ń fa high blood pressure hey àìsí imánu ni o ọlọ́dọ̀ o tó bá ní imánu ọlọ́wọ́ bá aláàrí yóò wá sí ọlọ́kàn balẹ̀ ọlọ́wọ́ ní jẹ́ kí àdánwò yóò bà láfíà ara rẹ̀ jẹ́ ojú rẹ̀ ò ní fọ́ etí rẹ̀ ò ní di ẹsẹ̀ rẹ̀ ò ní rọ ara rẹ̀ ò ní ṣe kí ni kò ní kájọ ẹni ọ̀lẹ́mí ti báyìí látara àdánwò ó ronú ronú ẹnu rẹ̀ sì wọ́ ẹlẹ́mí ronú fá títí ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí dà lẹ́nu ẹ̀ ẹlẹ́mí yàgbẹ́ fá wọ́n wò gbùgbẹ́ òun tó fi dàgbẹ́ wọn rí bọ̀ látara ìlímàn tó bá ti ṣẹlẹ̀ ọkàn ni a ah, ma asọ́ba mi mùsíbà ti illa bi idhnillah kò sí mùsíbà kan tí ó ṣẹlẹ̀ sí ọlọ́run lẹ́nu mọ́ yọ̀ǹda kó ṣẹlẹ̀ o wọ́n máa yóò mi bìlá ẹni bá gbọ́ àwọn yọ́mọ̀ bá sunkún òun sì máa rẹ̀ a ní bọ́lọ̀ sí fẹ́ ni ọlọ́run ní màsí ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run lọ́kùn bẹ́ẹ̀ ọlọ́run ọmọ pé orí ń bẹ́ ń ló fi ṣe bẹ́ẹ̀ fún mi ọlọ́run wà láà ní orí dáadáa bẹ̀jẹ̀ mi lọ ọ sàdágírí torí àdánwò yẹn ọlọ́run ti ní òun nífẹ̀ẹ́ nìkan kí ló wá dé ń pè wọ́n wò ta wò ha ẹni tó ọkọ nílé lọ́dọ̀ kan yọmọ dùn ọmọ ìyá mọ́dé nìkan dọ́là mú o pásítọ̀ kan tí máa pariwo pé no crying for this year irọ́ ni o ó náà sọ fún darí kó tó jáde ọfẹ́ gba tọwọ́ rẹ kó fi nu omi ojú rẹ kó ni o ọfẹ́ gba tọwọ́ rẹ kó fi nu omi ojú tiẹ̀ kó lẹ́yìn náà ọlọ́run fọ́ lábàáyọ tó bá wà nínú ìbànújẹ́ tínú ẹ̀ bá ti ń bàjẹ́ sájòkó ọlọ́run ọlọ́run ṣàánú ni ṣẹ́ ìgbógbà tí Yunus ń bẹ nínú ọjà tẹ́jà gbé lọ sàlẹ̀sàlẹ̀ omi nínú òkùnkùn ọwà pè ọlọ́run la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin la ilaha illa anta tó wà ń bẹ̀rẹ̀ pé kò sẹ́nìkan tó lè gbàyàn lẹ̀ tó sì lẹ́tọ̀ sí kó gbàyàn lẹ́yìn ọlọ́run nìkan ìtumọ̀ rẹ̀ nù níbẹ̀ ọlọ́run fásitì nínú bàdújẹ́ yẹ wa kadhalika nunjil mu'minin ọlọ́ni gbogbo àwọn olùgbàgbọ́ òdodo àgbáyé táwọn náà bá ní ìmáànì irú èyí tí Yunus nù bá sì máa gbà wọ́n náà lẹ̀ bá sì máa là wọ́n nínú ìbànújẹ́ wọn nìyẹn wọ́n náà lọ́lẹ̀ nóòtì àyà yẹn Suratu Al-Anbiya àyà 88 ìlú wọ́n ní tí ẹ̀bá ní tẹ́ ń bọ níbẹ̀ baálẹ̀ là ń lòyìn àbọ́ba àbí aláǹgọ́wá ọlọ́ba ni ọlọ́run kó jí kí kọ́ba wa yẹn ọba tí ó gbé ìmánì ga nílùú kọ́lọ̀n bá wa yan ọba tí ó gbé ọlọ́run ga nílẹ̀ kọ́lọ̀n bá wa yan ọba tí ó gbé súnà náà ga nílẹ̀ kọ́lọ̀n bá wa yan ọba tí ó gbé ìsìlámù ga nílẹ̀ yìí gbogbo ẹni tí ó débẹ̀ tí ó paná súnà tí ó paná ìsìlámù tí ó paná ìmánì ní kọ́lọ̀ mọ́ gbèdébẹ̀ ìlú tó bá tẹ̀lé nǹkan mọ́ erigun mẹ́rin lé tí wọ́n ní nǹkan mọ́ erigun mẹ́rin ìlú ọlọ́run ní òun ọlọ́run wọn yọ àlùbáríkà kú nínú náà àmọ́ ìlú tó bá jẹ́ pé la ilaha illallah wọ́n dì mú kákẹ́rùn kálẹ̀ sàdúà ọlọ́run ní fàlùbáríkà síbẹ̀ ọlọ́run bá ní walau anna lafatahna alayhim barakatin minas samai wal ard ọlọ́wọ́n bá ní yí máa sọ albarka kalẹ̀ látòkè yí sì máa yọ albarka jáde láti nù lẹ̀ fún wa ọmọ náà pẹ̀lú albarka àdìkáyè gbogbo ọ̀nà orí yóò máa sọ kalẹ̀ yóò sì máa jáde ńlẹ̀ ọlọ́wọ́n sábà ní sí bẹ́ẹ̀ ìlú wa ọlọ́wọ́n mọ́sà sí nílò albarka gbogbo àwọn àfáà tó wọ́n bẹ̀ kọ́lọ́wọ́n bá aláàkó mọ́sà bá ṣàtúnṣe gbogbo wọn gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí kọ́lọ́wọ́n mọ́sà ṣàtúnṣe gbogbo wa ọlọ́ agbára ọlọ́wọ́n bá wa owó

ẹ̀yọ́ bá yára nílẹ̀ sí wọn ọlọ́ni wàkánà hakọ̀nà alayna nasrul mu'minin ọlọ́wọ́n bá ní a ti gbé ládéhùn wípé gbogbo àwọn tó bá ti jẹ́ mòmìnì àápàdà ràn wọ́n ṣe o àdàṣẹ ọlọ́mbọ̀ bàbá imam àdàṣẹ ọlọ́mbọ̀ yẹn sàdùwò ẹdúró ẹdúró lórí la ilaha gbogbo yàrá àlú àdàṣẹ ọlọ́mbọ̀ gbogbo yẹn wọ́n lé kéwà àdàṣẹ ọlọ́mbọ̀ gbogbo yẹn ọ̀dọ́ àdásí ọlọ́mbọ̀ ọlọ́run wà kánà haqqan alayna ọlọ́run ni ó ti di ìtàfi kọ́ra ọlọ́run nẹ́sìrú lè mú mi ní gbogbo ẹ̀dọ́ wájẹ́ mú mi ní àfún nẹ́sìr ọlọ́run ni àárán sí fún sàdó tó bá Allah sànù mi sáàmà wíyọ lójúmọ́ ọlọ́run padà sí níparí Allah ó ní al-bushra fil jannah sẹwárí wàhálà ilé ayé tàbá sí gbogbo ẹ̀kan ká lè sinmi lókun ẹlẹ́bọ̀ ẹni tí ó gbàgbọ́ ò ní sí kíni oníṣẹ́mi lọ́rùn ọlọ́run bá aláàlá amọ́lẹ́nu Qur'an ó ní innal ladhina qalu rabbuna Allah ọlọ́run gbogbo àwọn èèyàn tí wọ́n sọ pé Allah nìkan la dúró tì Allah nìkan la gbàgbọ́ thumma istaqamu lẹ́yìn náà akhlasu wọ́n sì dúró lérí Allah nìkan thumma istaqamu nìyẹn sẹ́yìn pé wàhálà ń sọ àmọ́ gbogbo aká dúró tádàwó bá dé ẹsẹ̀ lómi ọ̀yẹ́ gbogbo bá dé ẹsẹ̀ lómi ọ̀yẹ́ ọlọ́run ní thumma istaqamu wọ́n sì takùtọ̀ lọ́run ọlọ́wọ́ bá dé tán bá fẹ́ kú tatanazzalu alayhimul malaika àwọn màláìkọ́ sọ̀kalẹ̀ náà fẹ́ gbẹ̀mí Allah takhafu wọ́n ma sọ fún wọn pé bàbá onímàn alájà onímàn umu onímàn sista onímàn broda onímàn Allah takhafu má bẹ̀rù náà má wòkè wala ta'zanu mọ́ sì tó fẹ́ fílẹ̀ sílẹ̀ ayé lẹ́fẹ́ gbogbo tó wà bẹ́ kẹ́yìn wọ́n dàrú àfáà ní ṣẹ́wù ní olùdálékéúlẹ̀ ní o alájí oníkọ́mpẹ̀nì ní o kọ́mọ̀ṣẹ́ bọ̀ nínú ṣẹ̀mí ẹ̀ ọlọ́run ni ọmọdáyíká sọ fún wọn pé sẹ́bẹ̀yìn ti dóní lérí imán wọlé àtàhàzánù ẹ má bá níbi ẹlẹ́gìn dẹ́rẹ́ sílẹ̀ ìmọ̀ ayé mójútó ẹmí ẹkú wọ́n abṣírù bil janna ibi à ni ibi imán ilẹ̀ bá jáde láyé ẹ bá wọn sàjọbọ ẹ sàdábọ ẹ gbogbo tó wà lára yín ẹ ti jùúnù tó wà nílé ẹ ti dànù alámìkalẹ wa abushiru bil janna ọya ẹ máa dunnú aljanna ni sòsí ẹ máa wò bẹ̀ ló fi jẹ́ pé ẹni tí ó kú yóò máa wọ̀ ọkàn ni ẹ̀rí pé yóò lajú lẹ̀ yẹn lẹ́sẹ̀ pàdé yóò máa wọ aljanna báyìí wa abushiru bil janna ọlọ́run ni ẹ fún lérò dùnú kọ́ máa wọ aljanna ní allati kuntum tu'adun ta sàdéhùn fún yín ipe tẹ bá ti ní mánì sáwọ ọlọ́run fẹ́ sísin wàhálà wa nìkan aljanna lẹ́wọ̀ àdéhùn tá a ṣe náà ni ó máa wó bẹ́ ó ẹ̀rí tí ọ̀rẹ́ ni mo sẹ́ lẹ̀mí ọ̀bà bọ́lẹ̀ kò ní jíyà sáré man كان آخر kalamihi la ilaha illallah dakhala aljanna àrẹ́bì أنا tó bá bá la ilaha illallah kú ó ń sọ ọdẹ ń tẹ̀lé ọkàn rẹ̀ sì gbàgbọ́ lóòótọ́ àrẹ́bì ni yọ wà ní jẹ́nà sọ́sẹ́ abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ìmánì wa kọ́lọ́mọjẹ́ ọba jẹ́ gbogbo tí báyé máa nì jẹ́ abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọba kọ́mọ́sà yàwá yà á kọ́ yà á yàwá náà abẹ́lọ́ èèyàn bí èsù èsù bí èèyàn tí ó wà bá wa pé ẹni tí wọ́n sọ yẹn kọ̀ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o ìlú kọjá bẹ́ẹ̀ o ọlọ́mọjà pàdé ẹ̀ ọlọ́run ìmánì náà kọ́lọ́mọsà jábà pàdé ọlọ́run wa imani na kọlọ̀ jẹ́ bá pàdé ọlọ́wọ́n bá kó ṣe alọ́mọ àdìjánà kọlọ̀ mọ́ṣe alọ́mọ náà kọlọ̀ mọ́sí jẹ́ àwọ̀ náà kátó wà dìjánà ọ̀sàdúrà fún gbogbo àwọn bàbá ọmọ ìmáàmù wa àwọn afá wa àti gbogbo àwọn ọ̀dọ́ àti gbogbo aláàdúrà papọ̀ pé àlùbáríkà ọlọ́run kọlọ̀ mọ́sà sọ̀kalẹ̀ sílùú kọlọ́run bá aláà kó fi ìta sọ yìí kó fi ṣe ìyípadà dáadáa nínú sẹ̀mí ẹni وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار